فأتاه رجل فقال ما الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسله وتؤمن بالبعث قال ما الإسلام قال الإسلام أن تعبد الله ولا تشرك به وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال ما الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال متى الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل وسأخبرك عن أشراطها إذا ولدت الأمة ربها وإذا تطاول رعاة إبل البهم في البنيان في خمس لا يعلمهن إلا الله ثم تلا النبي صلى الله عليه وسلم إن الله عنده علم الساعة الآية ثم أدبر فقال ردوه فلم يروا شيئا فقال هذا جبريل جاء يعلم الناس دينهم قال أبو عبد الله جعل ذلك كله من الإيمان نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آه، tíra tí a ń bá lọ nínú sahihul bukhari ọ̀nà ní kitab al-iman so tí afa sì ti débi hadithi fifty níbẹ̀ so hadithi yìí ó gbajúmọ̀ púpọ̀ so ó sì wà nínú al-arba'ina nawawiya àwọn sàbẹ̀ sì gbà wá wọ́n yẹ ṣe yọkan wọ́n yẹ ṣe méjì bákan náà ni wọ́n yẹ ṣe mẹ́ta ṣùgbọ́n èyí tí imam bukhari tí ọ gbà wá ní tiẹ̀ ẹgbà wá tó fi gbà wá sọ náà ni wọ́n kà fún wa yẹn sọ ẹgbà wá ti èyí tó ṣe pé ọ wà nínú sahih muslim so bí má ti ń túmọ̀ eléyìí má padà má sọ so ẹgbà wá tiẹ̀ àti àwọn ẹgbà wá míì náà èyí tó ṣe pé ó tún ṣe àlékún sí ti imam bukhari tí ọ sọ yìí so àwọn ẹgbà wá yìí pípẹ̀ka wọn ó ń tọ́ka sí bí àwọn tọ́jú onímọ̀ nípa hadith bí wọ́n ṣe lákàkún ọ̀rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam so àfààní pé bab su'al jibril anabi sallallahu alayhi wa sallam عن الإيمان والإسلام والإحسان نعم àlàyé nípa ìbéèrè tí malaika jubeil tó wá béèrè lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam nípa islam àti iman àti al-ihsan bákan náà nà wa ilmi sa'a bákan náà àlàyé tí anabi wa muhammed ìbéèrè tí ó tún béèrè lọ́wọ́ rẹ̀ nípa báwo ni ọjọ́ gbèǹde ìgbà wo ni yóò yá wa hadith wafdi ibn qais hadith wafd eh, abdul qais èyí tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó ti ṣàlàyé kí ni jẹ́ al-iman tó sì sẹ́yìn pé ìdáhùn tó mú wá fún tó fi ṣàlàyé ti jẹ́ al-islam tó sì jásí pé ìdáhùn tó mú wá fún ọ jẹ́ ìdáhùn tó mú wá níbi al-iman níbi wàbàyàn nàbí sallallahu alayhi wa lahu àti àlàyé tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó ṣe nípa rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé hadith yìí ó ní sábàbù lurud kí ni nǹkan tó ṣe okùnfà wíwáyé rẹ̀ bákan náà kí sì ni nǹkan tó yóò ṣokùnfà tí àwọn míì fi gbà wá nínú sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam níjọ́ kan anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú ẹgbẹ́ wa muslim anabi sọ yìí pé saluoni yẹni ó dojúkọ àwọn sàbí pé ẹ béèrè lọ́wọ́ mi yẹni pé ẹ béèrè tó wò yìí ṣùgbọ́n fahabuhu àwọn sàbí wọn bẹ̀rù yẹni pé kọ̀sẹ́ntọ́ láyà láti béèrè lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìyẹn fati malayika jubril tó fi wá láti lè wá béèrè ìbéèrè tí wọn ò béèrè ìyẹn gan ló ṣokùnfà nǹkan tí malayika jubril tó fi wá ìyẹn ni pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó béèrè lọ́wọ́ àwọn sàbẹ̀ pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n béèrè ìbéèrè lọ́hùn ṣùgbọ́n gba pé wọ́n bẹ̀rù níjọ́ náà lọ́hùn malayika jibril òun wá láti wá béèrè àwọn àbéèrè èyí tó ṣe pé yóò ṣe àlẹ́ ó láǹfààní bákan náà abu huraira radiyallahu anhu ńlọgba hadithi wa ṣùgbọ́n nínú ẹgbà wa ti umar ọmọ khatọ tó ṣe pé ọjàgùn tí ó ṣe pé sàbí pàtàkì nì ṣíṣe ọmọ rẹ abdullahi ibn umar òun náà ni ó gba ẹgbà wa tí yẹ wá kí ni nǹkan tí ó ṣokùnfà tó fi mú hadithi yẹ wá tó fi di nǹkan tí ọfán káàkiri ó ní pé ìkan lára àwọn tàbíìn torúkọ rẹ̀ ń jẹ́ yahya ibn ya'mar gẹ́gẹ́ bí ó sì wà nínú sahih muslim ó ní pé kánà awwala man qala fil qadar bil basra ma'bad al-juhani ẹni tí ó kọ́kọ́ sọ nǹkan tí ó yapa wa muhammad sallallahu alayhi wa sallam àti ìgbàgbọ́ tí àwọn sàábé ní ẹni tó kọ́kọ́ sọ ní ilẹ̀ basra òun náà ni arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ mahbad aljuhani yẹni pé ó sọ nǹkan nípa kádàrá ó mú àdàdálẹ̀ wá nípa kádàrá tó yàtọ̀ sí nǹkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó mú wá àti àwọn sàábì rẹ̀ ó ní fantalaqtu ana wa humayd ibn abdulrahman hajjayna aw mu'tamirin èmi àti ìkan ní inú àwọn tó jẹ́ tàbíyìn náà tí wọ́n jọjọ́ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ humaid ọmọ abdulrahman alhamyari so àwọn wá lọ sí ìlú mẹ́kà láti lè lọ sí hajj àbí umrah so èyí méjì wà bẹ́ẹ̀ fún ẹni tí ó gba hadith yẹn wá ṣé umrah wọn lọ sí ni àbí hajj èyí tó rí kọjẹ́ wọ́n sá lọ sí mẹ́kà láti lè lọ sí ìjọsìn fọkúlnà ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ lọ yẹ pẹ̀lú tí ń já ràyìnràyìn nílẹ̀ basra tí àwọn wà nípa sọkúsọ táwọn èèyàn ń sọ nípa kádàrá bídíà táwọn èèyàn dálẹ̀ ìyẹn náà sì ń jẹ́ ẹ̀kọ́ tí bídíà kan tó bá ti fẹ́ máa súyọ so láti lọ gbé lọ bá àwọn tó jẹ́ onímímọ̀ láti lè ṣe àlàyé fún àwọn èèyàn nípa ìtọ́jẹ́mọ́ súnà irú nǹkan yìí ni àwọn tàbí yìí ṣe. فقلنا لو لقينا أحدا من أصحاب النبي صلى الله عليه وسلم فسألناه عما يقول هؤلاء في القدر بوني بس داتو nígbà tí à ń lọ láti basra nísìnyí lọ sí ìlú maka láti lè lọ sí hajj àbí umra láàyè tí àwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí wọ́n wà tá a bá lè pàdé kan nínú wọn ní tó fi sọ pé tá a bá lè pàdé kan nínú wọn ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé wọn ti kún gbà yẹn torí pé nígbà bídíà àdàdálẹ̀ nípa kádàrá táwọn èèyàn ń sọ sọkúsọ á padà ṣàlàyé kínìkan tí wọ́n ń sọ nínú ẹ̀gbà wàhùn so ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé ti kú àwọn tó jẹ́ ọmọ kéékèèké sàábé ló kù ìyẹn ni pé àwọn sàábé ọ̀pọ̀ mọ́ ìyẹn wá fàdúrà sí pé wọ́n ń jẹ̀rán kó sẹ́yìn pé ẹni tí wọ́n lọ gbé ọ̀rọ̀ yẹn bá òun náà ni àwọn ìkan lára àwọn sàábé tó kù tí wọ́n bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam láyé so ìyẹn sì wà níbàámu sí aya alukur'an tọ́lọ́mọ bá sọ pé wá ìdá já ahumala amru mina la amni awla khawfi adácu bihi wàlẹ́ rọ̀dúhu ilà rasul wa ilà ulil amri minihum لعلمه الذين يستنبتونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا نيجاتي رجوتا وينكا tí ó jẹ́ aládàdálẹ̀ tí máa ń múrùjú wá nípa àlámẹ̀rí kan ní tí ó jẹ́ ojúṣe àwọn tí ń gbọ̀n kan yẹn ni láti lé padà sọ́dọ̀ àwọn tó jẹ́ onímọ̀ kí sí pé wọ́n wọ inú òrùjú yẹn wọ́n sì máa wà pẹ̀lú ẹ̀ wọ́n lọ bá wọn tí wọ́n mọ̀ ní àáfà nípa súnà tó ṣe pé ìjẹ́ súnà wọn ó ti wà tipẹ́ wọ́n sì ní mọ̀ nípa súnà wọ́n ti ń pèpè bọ̀ nípa àlámẹ̀rí súnà kì í sọjọ́ kékeré so táwọn kan bá wá dé tí wọ́n mú àdáda lẹ̀ wá nípa àlámẹ̀rí àbí òrùjú kan ìtọ́jú ọ̀ràn yẹn ó ní láti dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ àwọn tó jẹ́ irúfẹ́ onímọ̀ bẹ́ẹ̀ bí àwọn tàbí èyí bí wọ́n ṣe ṣe pé àwọn ń sojú kòkòrò káwọn pàdé ìkan àbí méjì nínú àwọn sàbíà níbi wa muhammed sallallahu alayhi wa sallam káwọn ó lè bí léèrè nípa nǹkan táwọn èèyàn ń sọ nílùú àwọn táwọn rí wípé ṣé nǹkan yìí sì lè bá ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam fawufiqa lana abdullahi ibn umar dáàkìlá ní masjid nígbà tí ọlọ́run bá wọn ṣe tí ọlọ́run fi àwọn ṣe kò ń gẹ́ bá wọn ṣe fẹ́ wọnú mọ́ṣáláṣí ní mẹ́kàbáyì làwọn rí abdullahi ibn umar ní jáde bọ̀ láti ní wọlé ní wọlé sí inú masalasi sẹ́ǹkì ntí wọ́n ń jẹ̀ràn òní ọlọ́run bá sì kíni ẹni ọlọ́run fi wọ́n ṣe kòǹgẹ́ rẹ̀ so fakta naftuhu ana wa sahibi bí wọ́n ṣe rí abdullahi ibn umar inú wọn ti dùn so bí wọ́n ṣe lé ọ sáré lọ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nù ó ní pé àwọn wá fi sáàrin ìyẹn ní pé ẹnìkan dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹnìkan dúró ẹgbẹ́ òsì fadhanantu anna sahibi sayakilo ilayya kalam ó ní pé òun rí nínú sisi ẹni tí àwọn jọ rìn tọ́jú ọ̀rẹ́ rẹ̀ yẹ ìyẹn ní humaid pé yọ òní ọ̀fẹ́ kó wọn kọ́kọ́ sọ̀rọ̀ sẹ́pẹ́ máa ń wáyé bẹ́ẹ̀ so téèyàn méjì bá jọ rìn wọ́n ti jọ mà nínú sisi pé táwọn bá débi kan ẹni báyìí ni ọmọ ń sọ̀rọ̀ òun ti rí pé òní ọ̀fẹ́ kó wọn sọ̀rọ̀ ìyẹ́ fàyà sí pé òun lòún kọ́kọ́ sọ̀rọ̀ ni wọ́n sọ pé ya aba abdulrahman ìyẹ́ ni ó kọ ọmọ abdullahi ibn umar abdulrahman lakọ̀dé zọ́hara qibalana unas unes ẹgbọ́ bí wọ́n sì mú ọ̀rọ̀ yẹ wá lakọ̀dé zọ́hara laqad dhahara qibalana unas yaqra'una alqur'an ويتقفرون العلم يقولون في الق... يقولون ألا قدر وأن الأمر أنف ó ní pé àwọn tí orí yìí ilẹ̀ basra làwọn ti wá àwọn kan ti dìde nílẹ̀ basra nísìnyí tó ṣe yí pé àná wọn ka alukur'an ẹni tí ọ jẹ́ student tó jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ ni wọn ìròyìn kejì tó fi ròyìn wọn ni pé yàtọ̀kọ̀ faru nílẹ̀ ilẹ̀ àná sì ń wá ìmọ̀ níwọ̀n bá díẹ̀ wọ́n wá ìmọ̀ níwọ̀n bá díẹ̀ ṣùgbọ́n ìmọ̀ wo ti ṣe kí ni o kò tí ì dúró déédéé kò sẹ́nìkan tó ti fún wọn ní kí ló kọ́ rẹ̀ wípé ẹ̀yin náà ti di ẹ̀ńtọ́ dáńtọ́ nínú ọ̀mà wọ́n dákàrà fi ṣáà nìkan ọ sọ àwọn nǹkan tó jẹ máròyìn wọn iyẹ kìí ṣe ntaapè ní bóyá ń sọ gíbà ẹ̀yẹ ni pé ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ torí pé ọ fẹ́ kí abdullahi umar sẹ́yìn pé alḥukma alashe fọ́rọ̀ àǹtàṣọ wúrihì. so ẹni tí ó ṣèdájọ́ lé nìkan ó gbọ́dọ̀ mọ bó nìkan ṣe rí fẹ́ sọ bó nìròyìn àwọn èèyàn yẹ ṣe rí kí abdullahi ibn umar kó fi lè mọ irúfẹ́ àwọn èèyàn wo ní ṣe alihamdulilayi kìí kọ́kọ́ ṣe àwọn so ló fi mú ìròyìn yẹn wá fún wa pé àwọn náà ń ka kúrò àní tán náà sì ń wá mà ni wọn ṣùgbọ́n ẹni tí táwa wò yí pé àdàdálẹ̀ ni tá a sì fẹ́ kó sí pé àwọn tó jó ní mímọ̀ kí wọ́n dá sí òun náà ni pé wọ́n sọ yí pé allah kọ́dà kò sí ti jẹ́ kádàrá wà á nà lè amra onof pé àlámẹ̀rí kì ṣe pé bọ́yọ́ náà ọba ti kọ́lẹ̀ ní bí yóò ṣe máa ṣẹlẹ̀ ìgbà ọba ṣẹlẹ̀ tán gan ni ọlọ́run gangan máa fún rẹ̀ sẹ́yìn pé sọkúsọ tó lágbára ni bí abdullahi ọmọ umar bó ṣe gbọ́ ọ̀rọ̀ yìí kí ni mọ́kífù rẹ̀ kí ni sànńdẹ̀ kí ni ipò tó wà sí àwọn tó jẹ́ oníbídìí ayé àwọn tí ń sọ̀sọ̀kúsọ yìí ó ní pé ìdáàlà kìtà àwùlà fa àkùbẹ́rùhùmá àní ìbàrẹ̀ òmìnirhùm wàhùn bàrà àhùmìnì bí àwọn tó jẹ́ onímọ̀ bí ẹ ṣe máa ń fi ìmọ̀ wọn hàn nígbà tí àsìkò tí àkókò àbí tí condition bí a gbà bẹ́ẹ̀ abdullahi ọmọ umar ọmọ ipò rẹ̀ ó sì fi ipò rẹ̀ hàn wípé sàbí anabi sallallahu alayhi wa sallam ló ń ṣe torí pé àlámàrí gba kó síbẹ̀ láti lè jásí pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó ṣe kí ni o tó ní wéètì ni ó kọ́kọ́ ṣe àlàyé wípé tó ti padà sí basra nísìnyí tó padà rí àwọn èèyàn tí wọ́n ń sọ̀sọ́kú sọ sọ yìí pé èmi abdullahi ọmọ umar mọ mọwọ́ mọ́sẹ̀ kúrò níbi kí ni o ní ọ̀dọ̀ wọn níbi tí wọ́n ń sọ àánà sì ni wọ́n mọwọ́ mọ́sẹ̀ kúrò ní ìyẹn ni pé àjọ lásìpọ̀ àjọ papọ̀ níbì kan níbì kan náà àjọ wà lórí ọ̀nà kan náà pẹ̀lẹ́dì yàtìfà àlẹ́yẹkẹ ibn umar ìyẹn náà tún ní ọ̀ sọ ipò abdullahi ọmọ umar torí pé kọ̀ǹdíṣọ̀ gbàgbé ìṣesí tí wọ́n gbé wá báyẹn ọgbà kó síbẹ̀ falẹ́dì yaxlifu aleyke ibn umar law anna li axadin minikum eh, mithla uxudi dahaban fa anfaqahu ma qubila minihu xata yu'mina bilqadar etí abdullahi ọmọ umar ti ń fi ọ̀nà ọba búra lé lórí ni pé ẹnìkan nínú àwọn tí ń sọ̀sọ̀kúsọ yìí tí ọba fi ìtọ́dàbí òkè uhud tí ọba fi ní gold tọ́wá sọ pé ọwọ́ àna ọ̀nà tọ́ náà ọba ọlọ́run bò ní gbà lọ́wọ́ rẹ̀ títí tí ó fi nígbàgbọ́ pẹ̀lú kádàrà kí ni ibn umar ṣe yẹ alákọ̀ọ́kọ́ ó fi ipò tó nípa àmà àti bí misdakiya tó wà fún ó fi hàn ẹlẹ́ẹ̀kejì ni pé ó tún fara wọn torí pé nìyẹn ìyẹn jẹ́ kó yẹ wáyé pé sísọ yìí pé kó mà kó nínú ẹ̀sìn lókòrò gbàdé wa ti já sí pé ibi hakin ìyẹn ni pé pẹ̀lú ẹ̀tọ́ tó ní sẹ̀ríà so iye ò sí kankan torí pé ẹni tí wọ́n ń sọ yẹ ẹni tó mú yẹn kúrò nínú ẹ̀sìn ni kéèyàn sọ wípé kò sí ti jẹ́ kádàrá pé àlámàrí ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà ọba ṣẹlẹ̀ tán òun gan lọ́lọ́ngàn ọmọ fún rẹ̀ kì í ṣe pé ọlọ́run ọba ti kọ́ sílẹ̀ àbí ó nípa rẹ̀ rárá sẹ́yìn pé ọ̀rọ̀ tó burú tó lágbára púpọ̀ so ó náà ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí wàá ló fi sọpọ́ọ̀tì ọ̀rọ̀ rẹ̀ ó ní pé fa inni sami'tu abi yaqul sami'tu rasul baynama nahnu julusun 'inda rasulillahi sallallahu alayhi wa sallam dhata yawmin ittala 'alayna rajulun rajulun shadidu bayadi thiyab sawadi sha'r ìyẹn ló fa nǹkan tí abdullahi umar tó fi wá mú hadith ètò afẹ́kàyè tó fi mọ̀ wá idan hadithi yìí ó ní tí ó ṣokùnfà bó ṣe wáyé ìyẹn ni pé ìbéèrè tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó béèrè lọ́wọ́ àwọn sàbẹ̀ pé kí wọ́n béèrè lọ́wọ́ wọn tí wọ́n béèrè ìyẹn fati malayika jubril tó fi wá bá wọn béèrè ẹlẹ́ẹ̀kejì ni pé lílo hadithi yẹn àwọn sàbẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ ká ní sábàbí kọ̀ọ̀kan tó yàtọ̀ síra wọn sábàbí tó hàn tó ṣe pé abdullahi ọmọ umar tó fi gba hadith yìí wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ umar ọmọ khatọ́ ìyẹn ni hadith tí ọmọ gbà wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ òun náà ni pé àwọn èèyàn sọ̀sọ́kùsọ nípa kádàrá táwa náà bá sì rí i lára àbẹ́rẹ́ tí malaika jibril tó béèrè lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam òun náà ni al-iman gẹ́bí a sì padà sí àlàyé rẹ̀ tí anabi tó sì ṣàlàyé kádàrà nínú ẹ̀. imam bukhari ọsọ yìí pé hadathana musaddad musaddad ìkàlára àwọn tó jẹ́ afa imam bukhari ni ọmọ musarahad àwọn onímọ̀ sí gbà yìí pé olè ń tọ́kọ́ kọ́kọ́ musnad nílẹ̀ basra ó ní pé so musaddad yẹ ọgbà wa láti ọ̀dọ̀ ismail ibn ibrahim ó ti síwájú tẹ́lẹ̀ ismail ibn ibrahim imam bukhari a máa gbé wá ní ismail ibn ibrahim ìgbà míì a sì máa gbé wá ní ibn uliya so náà ní ibn uliya tí a ti ṣàlàyé rẹ̀ lọ́yí pé ó ti fìgbà kan jẹ́ sahibul bid'ah yẹn ni pé ẹni tó ṣe pé ọjẹ́ aládàdálẹ̀ ṣùgbọ́n lọ́n kádàrá ṣùgbọ́n tútúbà rẹ̀ kọ̀ọ̀ràn ọmọ ẹ̀ ọmọ rẹ̀ ibrahim ibn ismail òun sì tún wà lérí bídíà rẹ̀ kódà lára àwọn tó gbajúmọ̀ tí máa takò imam shafi òun náà ni ọmọ rẹ̀ wà ìyẹn ló fàdé wá sí pé kéèyàn wá sọ̀rọ̀ sí kó sì bẹ̀ lọ lérí àlámàrí ẹ̀ torí pé téèyàn bá ti kọ́kọ́ ṣe bídíà àbí ó ti kọ́kọ́ ṣe àwọn aburú kan tọ́ba sọ pé òun túba sáwọn tí ń tẹ̀lé àbí àwọn tọ́jọ́ mẹ́ẹ̀ sí wọn túba so èèyàn gbọ́dọ̀ wá sọ̀ra lérí síwájú kéèyàn tó lè sin kankan àbí kó tó lè sàn kankan yóò ṣe òfin tó tó nípa rẹ̀ yóò sì rìn sùn mọ́ àwọn tó jẹ́ onímọ̀ tí ọjọ́ sí pé àmọ̀ yìí pé àwọn eléyìí o onísùnà ni wọ́n so ibẹ̀ yẹn lèyìn ti sínà. Si ṣùgbọ́n tẹ́yìn bá kàn ń káàkiri lórí pé orí léyìí ọbẹ̀ máa orí ọbẹ̀ máa so yọ padà sọnù náà ni tọ́ bá sì sọnù tán tọ́ bá ti sọ fún ó túbá túbá yẹ ó lè já sí pé kí bídí àǹgọ́ má kú lára ẹ̀ tán ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó ti sọnù látàrí àwọn lè má ṣe kí ni o so àwọn lè má túbá má ìyẹn ló kó bá ọmọ ẹni yìí tó ṣe pé lára àwọn tó ta pampa lérí bídí àjámi tó lágbára so òun náà ni. Eh, ismail ibn ibrahim ọgbà wà látọjọ abu hayyan ataimi so abu hayyan ó ní yahya eh, yahya ataimi so orúkọ rẹ gángan nù ṣùgbọn abu hayyan ni ọgbàjúmọ pẹlú rẹ yahya ibn hayyan ataimi eh, abu hayyan ọgbà wà láti abu zura so abu zura náà lára àwọn tí a ti ṣàlàyé rẹ lónìí so ibnu amru ibnu jarir lára àwọn tabi'in tó sì máa ń gba hadithi wá láti ọ̀dọ̀ abu huraira sàbí pàtàkì ni hadithi ìtọ́wà nínú al-arba'in nawawiya ta ló gbà wá umar ọmọ khattab ṣùgbọ́n ìgbà wele yìí so àlékún ìmọ̀ náà nìyẹn abu huraira ni ọ gbà wá ṣùgbọ́n bò ní ó ti gbà wá ó ní pé káà nàbíyí sallallahu alayhi wa sallam báàrìsà yawman linnas ìyẹ ìtumẹ̀ ní pé ní ọjọ́ kan anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó jókòó lẹ́yìn tó fi ara hàn tó ṣe pé ẹni tó bá dé yọmọ yìí pé anabi ni sọ pé nínú òṣìṣẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ni pé ìjókòó rẹ̀ pẹ̀lú àwọn sábẹ́ rẹ̀ téyìn bá dé ìyọ̀ onímọ̀ yìí pé o pé anabi ló jókòó yìí ṣùgbọ́n ìjókòó tó jókòó ń jọ́ náà lọ́hùn ìjókòó tí ó hàn tó ṣe pé ó jókòó tó hàn fún àwọn èèyàn tó ṣe pé ẹ ń bá jẹ́ ọmọ yìí pé anabi gangan nìyí iyẹ ó sì wà nínú hadithi arba'in nanawawiya náà ṣùgbọ́n pẹ̀lú sígà mi yẹni pẹ̀lú ẹgbà wa mi yìí tí ó mọ̀rọ̀ ọmọ khatọ́ bù sọ ni pé bẹ̀yìnàmà nàḥnu julusun ẹ̀ǹda rasulillahi sallallahu alayhi wa sallam ìfitọ́lá àlẹ́yìnà rọ̀jùlọ́n. so láàrin ìgbà tí a jókòó pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan dáta yawmin ní ọjọ́ kan báyìí ni arákùnrin kan ṣe ti wá bá wa ṣùgbọ́n abu hurera ń sọ pé jẹ́ àrọ́ jùlọ́n faqal mali islam mali iman so ṣùgbọ́n ẹgbẹ́ wa ti abu hurera ní pé ọkùnrin kan dé ṣùgbọ́n ọkùnrin kan dé yẹ abu hurera ò ṣèrò yẹn torí pé ìṣẹ̀lẹ̀ bóńkálukú ó sì gbà wá lè yàtọ̀ síra wọn ṣùgbọ́n pàápàá ṣẹlẹ̀ yẹn gan kò sí yàtọ̀ ń bẹ̀ bí gẹ́nìkan nísìnyí bọ́yá Eh, wọ́n pa ẹnìkan sí challenge ẹnìkan wá dé ó ní pé wọ́n pa zaidu sí challenge sẹ́yìn pé pípa wà nínú ọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì dé ọsẹ pé wọ́n pa zaidu pẹ̀lú ọ̀bẹ sí challenge ẹlòmíì dé ó ní pé wọ́n pa zaidu sẹ́gbẹ̀ẹ́ mọ́tò ní challenge ṣé ìyapẹ́nu wà nínú làbárí yẹn kò síbẹ̀ ètò ńkàlùkù kan fi kò ló ṣe kíni o lọ́yàtọ̀ ṣùgbọ́n gbogbo wọn wọ́n panu pọ̀ lérí pé wọ́n sì pa nàní. so irú ẹ̀ náà lọ ṣẹlẹ̀ ní máa ń sábà ṣẹlẹ̀ nínú ẹ̀gbà wa hadith tó ṣe pé ìpanupọ̀ wà lérí ẹ̀gbà wa tí wọ́n nídìí gangan ṣùgbọ́n àwọn àlàyé mi ẹlòmíì lè wò wípé ìyẹn ò níd tí wọ́n kàn gbà wá nǹkan tí a fẹ́ kí a mọ̀ nínú hadith gangan ẹ̀gbà wa ti umar ọmọ khatob ó ní pé ìtọ́lá àlẹ́yìnà rọ́júlù ṣẹ̀dídù bayáde thiyab wáyé pé àǹfààní wà nínú ìròyìn yẹn náà pé ọkùnrin kan tó ṣe pé aṣọ rẹ̀ funfun gan-an ó di wá bá wa ṣẹ̀dídù sawad aṣáà irun rẹ̀ sì ni ó dúdú kiri ó dúdú gan-an ìtumọ̀ rẹ̀ ni pé kò sí kíni kọ̀kọ́fà orí rẹ̀ ìyẹ́fà yá sí pé àbí kọ̀kọ́fà rẹ̀ tán ó jẹ́ kí wọ́n rí irun rẹ̀ lam yọrọ alehi atharu safar ẹ ẹnìkan ò lè mà wípé arìnrìn àjò ni torí pé arìnrìn àjò ìmọ̀ hàn wípé bọ́yá ara rẹ̀ ó kérukù lápẹ̀jùwe èyàn ó ti mà wípé ẹni yìí ọ̀sẹ̀ ti ìrìn àjò bọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ni yìí ṣe dress bẹ́ẹ̀ni yìí ṣe dress èyàn ò lè rí àpẹẹrẹ arìnrìn kan lára àbí kéèyàn ó ti ẹ̀ fa nǹkan dání pé arìnrìn lẹ́ni yìí wọ̀lẹ́mi àrífòhò àhàdùn mí ẹnìkan kan ò sì mọ́ nínú wa a lè béèrè pé bóò ni umar ọmọ khatab bóò ló sì mọ̀ wípé ẹnìkan kan ò mọ ẹni yìí nínú àwọn tí ó jókòó torí pé ẹgbà wa mi wà wípé bó ṣe wọlé tán wọ́n wojú ara wọn fẹ́ẹ̀ pé tájò tí èèyàn bá wọlé àwọn èèyàn fẹ́ wojú ara wọn pé ṣe é mọ lágbájá so òǹkàlùkù wojú ara wọn pé ah, ta lẹni yìí kò sẹ́nìkan tí ọmọ ẹ̀ hatta jalasa ila rasulillahi sallallahu alayhi wa sallam títí tani ẹ fi jókòó ẹ rí pé nínú ẹgbẹ́ wa umar ọmọ khatab kò sí kọ́ sálámà níbẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ wa mi gbé wa wípé ọ sálámà fa asunada rukubatehi ila rukubatehi ó fi orúnkún rẹ̀ ti orúnkún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa wàdùn akafahi ala fàkàdéhi ọwọ́ agbé ọwọ́ rẹ̀ méjèèjì lérí ọwọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn afáàsọ yìí pé ìjókòó yìí kìí ṣe ìjókòó ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú onímímà mo rò pé get kéèyàn fẹ́ béèrè ọ̀rọ̀ kọ́ wa lọ sọ́dọ̀ àfà kọ́ wa fi orun kó jókòó bá ṣe máa ń kírun yẹn kọ́ wa gbé orúnkún rẹ̀ kórúnkún rẹ̀ ó ti ẹni tó fẹ́ béèrè ẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ kó tó wá gbọ́wọ́ rẹ̀ lé lórí sẹ́yìn pé ẹni yóò ní ẹ̀kọ́ pẹ̀lú ẹni béèrè nu àwọn afa pé mọ̀lẹ́kà jubril máa ma ṣe bẹ́ẹ̀ kí àwọn sa kí àwọn èèyàn ọmọ bá a mọ̀ yí pé mọ̀lẹ́kà jubril ni torí pé ṣíṣe bẹ́ẹ̀ wọ́n rìn ah lárúbáwò kò lè léyìí o báwo ló ṣe lè jókòó tí ó tún á máa ṣe kíni o tí ó tún á máa gbọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn sàbí wọ́n sà ṣe kíni àwọn sà ń kíni tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ so ṣùgbọ́n ìtọ́wá jẹ́ gàrí tó jẹ́ nǹkan àjòjì ní pé ní tí ọ̀pẹ yìí ẹnìkan fẹ́ fi sufi rinlẹ̀ fún mi pé sufi dáa pé mi máa gbowó nǹkankan pé ntòsí ntí ọ ń tọ́ka sí wípé mi máa gbowó báyìí bí ẹ sì máa gbowó ọ̀hún so pé ọlẹ́tọ̀ ni pé kódà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ gbowó lọ́dọ̀ malaika jibril àsepọ̀ wo lọ́wọ́ láàrin ìṣẹ̀lẹ̀ yẹ àti gbígbọ́wọ́ wíìrìdì kì í ṣe wípé bọ́yá à ń sọ wípé bọ́yá kéèyàn ṣe àfikà kọ́ máa rántí ọlọ́run ọba lọ́pọ̀ pé bọ́yá kọ̀dà àbí ahlùsùn nàgà sọ́sọ́ wípé kọ̀dà ni ṣùgbọ́n dáhùn sọ ni pé kọ́ wà níbàámu sí ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam àbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣé kò mú bá a ṣe lè wa ni bá a ṣe lè ṣe rántí so anabi mu wa kí ló dé tí wọn ò lo ìlànà yẹn òun ní nǹkan tí à ń sọ kìí ṣe àdìkìrù gàgà kìí ṣe ìrántí ọlọ́ọ̀ba gàgà ní kọ̀dá ṣùgbọ́n ká wá fi ìmọ̀ ṣèrántí ọlọ́run ká wá ṣe ní májẹ̀mú pé èèyàn kọ̀ọ̀kan lọ sọ́dọ̀ mòrídìí kan mòrídìí ni ọ̀wà máa gáìdì èèyàn títí téèyàn fi wá wà sọ́la yẹn ni pé tí ó fi dépò tó ṣe pé ìrun àtàwẹ̀ ó lè má ṣe kí ni o ó lè má jẹ́ ọ̀ràn yẹn fún un mọ́ ntẹ́ à niye. So ìkárò rẹ̀ nìyẹn sókísà ni pé ìjókòó yìí kìí ṣe ìjókòó tó ṣe pé akẹ́kọ̀ọ́ máa ń jókòó pẹ̀lú onímọ̀ ṣùgbọ́n àwọn afáṣọ pé ntọ́fà òun náà ni pé láti lè má jẹ́ káwọn èèyàn ó lè fura yìí pé màláìka jubril ni torí pé jíjókòó bẹ́ẹ̀ wọ́n fi lérò yìí pé wọn ladi asi pe larubawo kokan ni ọwọ aba anabi wa Muhammad sallallahu alaihi wasallam so ṣùgbọ́n nínú ẹgbẹ́ wa ti umar ọmọ khatab ọ sọ pé fa akhbiri ni anil islam islam lọ́kọ́kọ́ mention ṣùgbọ́n nínú ẹgbẹ́ wa ti etí à ń kà lọ yìí ọ sọ pé mal iman iman ni tí ọ kọ́kọ́ dakọ iye kò sí kankan so gẹ́gẹ́ tí àpèjúwe tí mo mú wá ní sèé pé kọ́sáàdì yá sí pé ń ta nílò nínú ọ̀rọ̀ oṣù yọ so ẹgbẹ́ wa ta ń kà lọ ọ sọ pé mal islam mal iman kíni tá à ń pè ní so anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọsọ pé àǹtó mina bilahi wa malaikatihi wa biliqaihi wa rusulihi wa tó min wa tó mina bilbath sẹ́rí ìgbà wáyé ọ̀yàpá sí ti umar ọmọ khatab ẹgbẹ́ wa ti umaru ni pé al-iman antu minabilahi wa malaikatihi wa kutubihi wa rusulihi waliyawmil akhir walqadar khayrihi wa sharrihi ìyálọ́fà yẹ pé ẹgbẹ́ wa ti imam nawawi tó mú wa nínú arba'in nawawiya ó ní ẹgbẹ́ wa ti umaru ibn khattab torí pé tiẹ̀ kan ju bí abu huraira bí ó sì gbà wá lọ ìtumọ̀ rẹ̀ ni pé kíni nǹkan tá à ń pè ní al-iman anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ sọ pé al-iman an tu'mina billah òun náà ni kọ́ gba ọlọ́run ọba gbọ́ so ìgbà ọlọ́run ọba gbọ́ ní sókí òní pé kéèyàn gbà pé ọlọ́run ọba ni ọba tí ọ dá ẹ̀dá tí ń ṣèjẹsẹ̀ mú rẹ̀ bákan náà ọlọ́run ọba ò ní ọba tó ṣe fún gbogbo ohun tí ń ìpayà ìbẹ̀rù Eh, ìwárìrì ìmá tọrọ nǹkan ìmá wá ìrànlọ́wọ́ ìmá wá ìsọ́ra ọ̀dọ́ náà bá wọ subhanahu wa ta'ala òní àti máa wá kásì nígbàgbọ́ sí àwọn ọkọ̀ àti ìròyìn tó wà fún ọdún wípé ọlọ́run ọba nìkan ní jẹ ẹlòmíì ò tó tó bá jẹ́ ọkọ̀ yẹ àbí jẹ́ ìròyìn yẹ ìyẹn ni sókè nípa abéyàn sí nígbàgbọ́ sí ọlọ́run àǹtó mìnàbíláhi wà màlá ìkàtìhì bákan náà kó sì nígbàgbọ́ sí àwọn àmàlẹ́kà rẹ̀ ìgbàgbọ́ sí màláìka òkun sí méjì aleiman almufasol wa almujmal wa ìyẹn ni pé ká nígbàgbọ́ pé wọ́n ń bẹ wọ́n sì jẹ́ ní àpọ́nlé níbàámu síbi ọlọ́ọ̀ba àti àníbíwá muhammed sallallahu alayhi wa sallam bó ṣe ròyìn wọn ṣùgbọ́n ìtọ́jẹ́ mufasol ni pé àwọn tí ọlọ́ọ̀ba bá dá kọ nínú wọn a gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn a ní sọ yí pé màláìka jubril ìlà àgbàgbọ́ lápèjúwe àgbà tàmàdùgbọ́ nínú àwọn màláìkà gbogbo wọn la gbọ́dọ̀ nígbàgbọ́ sí níbàámu sí bí àwọn yahudi ṣe ń ṣe kul man kana aduwan li jibril fa innahu nazzalahu alayka bi nazzalahu ala qalbika bi idhnillah musaddiqan lima bayna yadayhi wa hudan wa bushra lil mu'minin so àwọn yahudi ni wọ́n sùn pìyà láàrin àwọn màláìkà ni wọ́n sì ń sùn pìyà láàrin àwọn anabi èèyàn gba àwọn màláìkà gbọ́ níbàámu sí bí ọlọ́run bá bí ó ṣe ṣe ìròyìn wáyé pé ń wòye sẹ́ ẹni tó sì jẹ́ ẹni mímọ́ ni wọ́n. wọ́bìlì kọ́ ìhì kó o sì nígbàgbọ́ sí pé ọ́ pàdé ọlọ́run ọba ní ọjọ́ kan. so ìnígbàgbọ́ sí pé èèyàn pàdé ọlọ́run ọba kò ní ìtumọ̀ téèyàn ọba ti ṣiṣẹ́ tí ń tọ́ka sí pé èèyàn pàdé ọlọ́run gẹ́gẹ́ bí ṣe já sí pé ìṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí ìṣe pé wọn ò tiẹ̀ ní pàdé ọlọ́run ọba láti lè jẹ́ jabọ nǹkan tí wọ́n ṣe nílé ayé ni so kódà ẹlòmíràn máa sọ fún yín pé ṣebí onímọ̀sí àbòsí ni ńgbọ̀ bá dọ́lọ́ ọ̀dọ́ ọlọ́run àjọ máa yanjú ẹ̀ fi mílẹ̀ ìwọ́kọ́sà ṣe ìdájọ́ so ìpàdé ọlọ́ọ̀ba ó di kàpárá wàrúsùlìhì bákan náà kò sì nígbàgbọ́ sí àwọn òjíṣẹ́ rẹ̀ kọgbà yí pé òdodo ní nǹkan tí wọ́n mú wá láì sì yapa láàrin àwọn ànábì ọlọ́run kẹ̀kẹ́ so ìṣesí àwọn kiri àti yahudi ó ní ìṣe òǹpinya láàrin àwọn ànẹ́bí ọlọ́run pé èyí tá a gbàgbọ́ ni èyí tí a gbàgbọ́ ni wọ́n tó mìíràn bíi bàf kó o sì ní gbàgbọ́ sí pé ọlọ́run bó gbé ọ dìde nínú sàárè ìyẹn ní ẹgbà wa ti abóhùrẹ́rà ṣùgbọ́n ẹgbà wa ti umar makhatọ́ ó ní pé àǹtó mìíràn bíi láhi wà màlá ìkàtì wà kótó bìhì ó fi tíra kún ìyẹn ní pé kó o ní gbàgbọ́ sí tíra ọlọ́run wà kótó bìhì wà rúṣìlì wàlíyẹ́ òmìnira ààfin wàlqádà Kadara náà ọ wà nínú ẹgbà wa ti umar ọmọ khatom kó o sì nígbàgbọ́ sí kádàrà yálẹ̀ ìtọ́da níbẹ̀ àti èyí tí kọ̀dá yẹ òun sì ní umar ọmọ abdullahi ọmọ umar ló fi mú hadithi tí à ń kà nísìnyí ló fi mú wásáyé ló fi ṣe àlàyé rẹ̀ fún àwọn èèyàn nínú bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe sọ̀rọ̀ yìí tán kíni malayika jibril sọ oníke sadakt ìyẹn nínú ẹgbàá wa ti umar makatob ṣùgbọ́n nínú ẹgbàá wa ti abu hurera kò sí mbẹ ìyẹn ni pé òótọ́ lọ sọ fàájib náà lẹ́hu yẹsẹ aluhu wa yẹsọdikuhu nínú ẹgbàá wa yẹ oníke ah àwọn wa ṣe mà àwọn afa sọ pé hikma tó wà níbi tí malayika tó fi sọ pé sadakta òní pé láti lè má jẹ́ kí wọ́n mọ pàápàá talenti ń sọ̀rọ̀ gan pé irú èèyàn wà lélẹ́yìí òní ń béèrè ṣebí ìbéèrè yẹ kọ̀mọ́ni ẹni anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló fi wá béèrè lọ́wọ́ anabi tánà mi sì fún ní ìdáre bó ni ó tó a sì máa sọ pé ẹni tó fún ní dáhùn ó tún correct ó sàtún ó tún rú wọn lójú sí ó tún wá béèrè fa akhbiri ni nínú ẹgbẹ́ wa ti umar wa makhatab fa akhbiri ni anil islam ìyẹn ni nkẹ́lẹ́ kejì tí ó mú wa ti abu hurera fa akubiri na anil islam níbi ti ẹgbẹ́ wa umar ọmọ khatob iman ni ọ sọ sí kejì ṣùgbọ́n nínú ẹgbẹ́ wa etí à ń ká lọ yìí ti abu hurera rọ́dùyàlláhu àn ó ní pé mal islam kíní jẹ́ al islam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìyàtọ̀ tó wà níbi ẹgbẹ́ wa eléyìí ti sí ti umar ọmọ khatob ni pé anabi sọ pé an ta'budu allah tushrika bihi ṣùgbọ́n nínú ẹgbẹ́ wa ti umar ọmọ khatob àǹtẹ̀ṣe àdá allah ilaha illallah wa anna muhammadan rasulillah tó túmọ̀ sí pé ẹgbẹ́ wa ti abu huraira ó ń ṣàlàyé kí ni gbólóńlá ilaha illallah yẹn pé máa ṣe ọ náà ba kó o sì má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run so kéèyàn ọgá máa wí lá ilaha illallah kò ní túmọ̀ nígbà tí ọba ti lo mẹ́jẹ̀mú lá ilaha illallah lára mẹ́jẹ̀mú tó sì lágbára tọ́ga jù ní láìláhìlálà òun náà ni kéèyàn ọmọ sí ẹ bọ kó èèyàn ó jẹ́ kí láìláhìlálà yẹ kọ́ lapa nínú ìṣe èèyàn sọ pé kọ̀sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún ṣùgbọ́n èèyàn tún lọ dúbù nǹkan fáwọn òòsà àbí fàlìjànù àbí ń pe àǹjẹ̀nù ń pọ́nkọ àǹjẹ̀nù níbi àdúrà ṣé láìláhìlálà só nítumọ̀ lọ́dọ̀ rẹ̀ báwọn kò nítumọ̀ so àǹtá àbúdàlọ́hà wọlé àtúnṣe ṣe ìyẹn ni pé kọ́ ọ máa sin ọlọ́ọ̀ba kó o sì má se ẹbọ pẹ̀lú rẹ̀ watu watu qima salat ìyẹn náà wà nínú ẹgbà wa umar makhatab kó sì máa kírun watu adiya zakat nínú ẹgbà wa ti umar makhatab watu tiya zakat bákan náà azakat almafrudo ó ní ẹgbà wa ti abu hurera ṣùgbọ́n ẹgbà ti umar makhatab wa tu tiya zakat lásán bákan náà nínú ti abu hurera wata ramadan nínú ẹgbẹ́ wa ti umar ọmọ khatob náà wọ́n tẹ̀sọ́ umar ramadan ṣùgbọ́n ti abu hurera kò sí hajj mbẹ́ ti umar ọmọ khatob hajj wà mbẹ́ tó túmọ̀ sí pé ẹgbà wa yẹ uncomplete ara wọn ni ìyẹn ni pé àwọn ìyẹn sì ní àmọ̀ sí arkanul islam márùn-ún tó ṣe pé béèyàn ọba ṣe kò islam rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ ṣùgbọ́n àdàpé pọ̀ lérí pé ni wá tó ṣe pé tí ẹ bá wo ìṣesí ọ̀pọ̀lọpọ̀ tí ń pera rẹ̀ ní mùsùlùmí á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ti jáde kúrò nínú islam kò tí ẹ ní àṣepọ̀ pẹ̀lú islam rárá bó ti wulẹ̀ kọ́ ma kí ọlọ́ọ̀bá kí ọ̀sán wà níbẹ̀ so bákan náà nínú ẹgbẹ́ wa abúhùrẹ́rẹ́ tí a ń ká lọ yìí mọ̀lẹ́kà jubril ó béèrè lọ́wọ́ àníbi wa muhammed sallallahu alayhi wa sallam pé mẹ́lẹ̀ ihsan ẹ rí i pé ìyẹn náà wà nínú ẹgbẹ́ wa umar ọmọ khattab ìyẹn tí a nàbí sì fi dá lóhùn níbi ẹ̀gbá wa yìí náà ló fi dá lónìí níbi ẹ̀gbá wa tí ó mọ̀rọ̀ ọmọkàtọ́ ní pé àǹtá àbúdá lọ́ha ka annaka tarọ fa in lam takun tarọhu fa innahu yarak yẹni pé kọ́ ọmọ sin ọ náà bá bí ẹni pòun rí nínú ẹ̀gbá wa mi àǹtàkṣà lọ́ha ka annaka tarọ ẹ̀gbá wa yẹ ó túmọ̀ kí nìkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam gbà lérò yẹni pé kọ́ ọmọ bẹ̀rù ọlọ́run gbígbà ikọ́ náà bá wà pẹ̀lú ẹ báyìí sẹ́yìn pé sẹ́yìn bá wà mí kan tí ọlọ́pàá sì ń sọ yàn sẹ́gbẹ́ yọ́ọ́ máa sọ́ra yọ́ọ́ máa sọ́ra sí i so yẹn ni pé kọ́ máa nífìlì wípé gbogbo omi tó wà yálà wà níwọ̀ nìkan ni o àbí ọwà pẹ̀lú àwọn èèyàn ni ọlọ́wọ́ bá sèké ni ọlọ́wọ́ bá wà pẹ̀lú ẹ̀ tí ń rí ọ kódà kí wọ́n má rí ọlọ́wọ́ bá wà subhanahu wa ta'ala hadith yẹ oúnjẹ kọ́ àbí ọ̀rọ̀ tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọ yẹ oúnjẹ kọ́ yẹ wáyé pé èèyàn ò lè rí ọlọ́wọ́ bá wà subhanahu wa ta'ala nílé ayé ṣùgbọ́n èyí tí ó dògóńgó jù èyí tí èèyàn fi jọ́sìn fún ọ náà ọba jù téèyàn sì fi máa ṣe ìtìkọ́nu rẹ̀ òun náà ni kéèyàn máa sin ọ náà ọba àbí kéèyàn máa páyé ọ náà ọba kéèyàn máa wárìrì ọ náà ọba bí ìgbà yìí pé ọ wà pẹ̀lú èèyàn. alẹ́ islam oni ní nǹkan àkọ́kọ́ nípele lẹ́yìn ni alẹ́ iman so nípele bó ṣe lágbára tó lẹ́yìn rẹ̀ wá ní ihsan ìyẹn ni pé al-ihsan ó ju gbogbo ẹ̀ lọ so níbàámu sí bí àwọn onímọ̀ bí wọ́n ṣe ṣe àlàyé rẹ̀ al-imam al-bukhari mú hadithi yìí wá gan láti lè ṣe àlàyé ẹ rí i pé ó ti sọ pé kò sí yàtọ̀ láàrin al-islam wal-iman nínú àwọn hadithi tá a ti kà lọ ṣùgbọ́n tí a bá wá wo ẹgbàá wáyé pẹ̀lú pé malayika Jubril, ó béèrè méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà yóò fẹ́ máa jọ wípé ìyàtọ̀ wà níbẹ̀ yóò sì fẹ́ máa jọ wípé ọ̀rọ̀ tí ó sọ síwájú yẹ kìí sí bẹ́ẹ̀ rárá imam bukhari wa mama máa mú hadith yẹ wá láti lè ṣàlàyé pé n tó ń sọ kìí ṣe pé bọ́yá ọ̀yàpá síra wọn bí kò ṣe pé nígbà tí a bá dákọ̀ alìsílám lónìí kan ó ti kó alìmán sínú. Si nígbà tá a bá dákọ̀ al-iman lónìkan ó ti kó kíni o ó ti kó islam sínú ṣùgbọ́n nígbà tí a bá kó méjèèjì papọ̀ ìgbà yẹn ni yóò ní ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ yóò já sí pé al-iman òun náà ni àwọn asẹ́ ìfọkànsí tó ṣe é pé al-islam yóò máa jẹ́ àwọn asẹ́ tá a máa ṣe tá a máa fara ṣe àbí tá a máa ṣe hàn níbàámu síbi ànábi wa muhammed sallallahu alayhi wa sallam bí ó ṣe ṣe àlàyé rẹ̀ nínú hadith yìí lẹ́yìn rẹ̀ ó ní mẹlẹ́kà jubiri béèrè yìí pé nínú ẹgbẹ́ wa umar ọmọ khatọ fa akhbiri ni anisaa yẹni pé sàlàyé fún mi ìgbà wo gan ni ọjọ́ gbèndé alkiyama yóò ṣẹlẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ sọ pé malmasuulu anha bi alama mina sa'in ẹni tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ almasuulu anha ẹni tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀. ma bi alama minasai ko kò ní mà tó ẹni tí ń béèrè kò ní mà ẹni tí ń béèrè nígbà tó a ṣe pé ẹni tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ò ní mà tó ẹni tí ń béèrè tí òun sì ní tí ọmọ ìgbà tí ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ ṣẹlẹ̀ fàmì bábí àwọn ẹni tí ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ tó ṣe pé kò ní mà ẹni tí ń béèrè yẹ kó ọmọ sí kíni o kọ́ má má nínú ẹgbẹ́ wa ti àbúrò rira níbí sọ pé o òkà án amaratiha ọ̀kùnbẹ́rùkà án aṣọ́rọ̀tìhà ṣùgbọ́n máa ṣàlàyé àwọn àmì tí ó fi mà pọ́jọ́ gbìndé alkiyama ó súnmọ́ nínú ẹgbẹ́ wa ti ọmọrọ ọmọ khatob ní tí àná ohun gangan ló béèrè pé fa àkùnbẹ́rì ni án amaratiha ìyẹn ni pé ṣàlàyé fún mi àwọn àpẹẹrẹ wo lèyìn ó rí téèyàn ó fi mà yí pé ilé ayé ó ti fẹ́ parẹ́ nígbà tí èèyàn ò lè mọ pàápàá ijó tí ó parẹ́ àwọn nǹkan wo lèyàn àwọn àmì téèyàn ọmọ rí pé ọjọ́ ayé ti súnmọ́ ṣùgbọ́n àwọn àmì tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam mention síbi torí pé àwọn àmì ti ń tọ́ka sígbàtà yọ parẹ́ méjì ni àwọn àmì kan wà tó ṣe yín pé àmì kàyéfì tí ọba nature tí ọba nature rẹ yẹ ni pé kọba níta ti bá sábà kọba rẹ bí kórùn kọlọ yọ níbi títí ń wọ̀ àbí kí ẹran jáde ẹran abàmì kọ́ jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àbí masihu dajjal àwọn nǹkan tó ṣe pé àbárẹ́ tẹ́lẹ̀ àwọn yẹn ní à ń pè ní aṣọ́rọ́tò sá àlùkòbọ̀rọ̀ àwọn àmì kàyéfì tó tóbi tó jẹ́ mẹ́wàá àwọn àmì kan sì wà tó ṣe pé abárẹ́ kódà àwọn èèyàn lè má ní gbàmà pẹ̀lú ẹ̀ nígbà tí bá ń ṣẹlẹ̀ ìyẹn ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló sàlàyé nínú hadith yìí wípé àǹtẹ̀lẹ̀dàlà amatu rọ̀bàtàhà. ìyẹn ni pé kí alamatu ẹrú ẹrúbìnrin kọ́ máa bẹ́ kọ́ máa bí olówó rẹ̀ so àlàyé àwọn àfa pọ̀ lérí kíni anabi wa muhammed sallallahu alayhi wa sallam kíni kan tí ọgbà lérò ṣùgbọ́n etí ibn hajar ti. Eh, ọ̀rọ̀ jaha pẹ̀lú pé kò sí àsìkò tó ọ̀rọ̀ tó wá lérí ẹ̀ ń lọ sí bíi mẹ́fà èyí tó ń rọ̀ jaha tó sì já sí pé ló súnmọ́ tó ṣàlàyé kí ni tó fi sọ pé òun ló fi tẹ̀sùn wọn. òní pé òun náà ní kí àwọn ọmọ kí wọ́n máa bá àwọn òbí wọn lò ní ìbálò ẹrú tó ṣe pé wọn ò ní lákàkún òbí ìṣesí tí wọ́n máa ṣe sí wọn ìṣesí ẹrú eléyìí ò ní ó súnmọ́ kó ṣe pé ní ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ni ọgbà lérò àǹtẹ̀lẹ̀ dàlẹ́ amẹ́tú rabbataha nínú ẹgbẹ́ wa ti umar ọmọ khatab àǹtẹ̀rẹ̀ alḥufat alḥurat alḥala rìcá aṣá yàtọ̀tọ̀ wàlúnà filbuniyan ìyẹn ni pé kó rí alḥufata àwọn tí wọn ò ní bàtà alḥurata tí wọn ò lásọ àwọ̀. Eh, àlàálà àwọn tó ṣe wípé jíjẹ mímu wọn wọn depend lérí ẹlòmíì ni rìá àṣà tó yẹ pé ẹran wọn dà torí pé ẹni tí ń dẹran jẹ lásán so àpẹẹrẹ òsì ni so wọn kàn dẹran jẹ ni yàtọ̀tọ̀ wàlúùnẹ fìlbùnìyà wọn wàá di ẹni tí ń kọ́ ilé ńláńlá ẹni pé òjijì lọ́kàn máa rí àwọn tó ṣe pé ó lò sí kódà tó ṣe pé kì í ṣe pé bọ́yọ̀ owó kan wà fún tìtẹ́lẹ̀ yọkàn di olówó lójú ẹsẹ̀ ni lápẹẹrẹ ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama náà ni tába sì wò náà a rí i pé ibi especially ní nàìjíríà yìí ẹ̀ẹ̀kan rẹ lómi yọkàn jáde yunifásitì láàrin bíi ọdún kan ọdún méjì bóyá gàrí gan ni mu yunifásitì nígbà tẹ́ bá rí láàrin ọdún kan ẹ̀ ti rí pé ó ti di mílíọ̀nìà òun náà ti rówó kakó jẹ ní inú òṣèlú àbíbì kan so anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé lára àpẹẹrẹ pé ọjọ́ ayé súnmọ́ so òun náà nìyẹn ìyẹn ò túmọ̀ sí pé kéèyàn kọ́lé ńláńlá pé ọjẹ́ haram kọ́ torí pé lára tí a gbọ́dọ̀ gbọ́yé ó ní pé aṣọ́rọ́tò sáà àwọn àmì òpin ayé kò túmọ̀ sí pé gbogbo eji aburu aburú pé negative side no àwọn míì wà mẹ́ tó pé ọjọ́ orí ọjẹ́ dáadáa kánàbí isa pé padà wá sílé ayé rẹ̀ ara pẹrẹ pé ọjọ́ gbẹ̀ndé alikiyama ti súnmọ́ ni ṣùgbọ́n oore ni àbí aburú oore ni owó ọ̀pọ̀ lára nǹkan tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam sọnù sisi baitul maqdis so ka gba baitul maqdis ṣe oore ni àbí aburú oore ni so tí wọ́n bá dákọ̀ àpẹẹrẹ ọjọ́ gbẹ̀ndé alikiyama etí sábà máa tètè wá sórí ni pé nǹkan aburú ni ìyẹn lọ́wọ́ ayé pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ wọ́n yí ká ah, àpẹẹrẹ àpẹẹrẹ àwọn àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé nì ìyẹn ni pé nǹkan aburú ni ọmọ ń ṣẹlẹ̀ nígbà táyé bá ìyẹn lọ́kọ́ máa jù ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé gbogbo rẹ̀ náà lọ́jà sí pé kí ni o negative side àwọn kan wà níbẹ̀ tó ṣe pé ó jóore fún ọmọnìyàn lẹ́yìn ìgbà tí anabiwa muhammed sallallahu alayhi wa sallam tó fèsì ọ̀rọ̀ yìí tán malaika jibril ó dìde báyìí ní anabi wa muhammad fa adba yẹ nínú ẹgbà wa ti abu huraira fakọ́lá níbi sallallahu alayhi wa sallam rudúhù anabi wa sọ fún àwọn sàmì pé ẹ lọ dá ẹ ti ń lọ padà falamiyara ṣe à wọn ò bá rí nǹkan kan mọ́ sọ ó ti kóra nínú ẹgbà umar ọmọ khatab kí ló mbẹ famakatho labithumaliya so umar ọmọ khatab ní pé òun jókòó fúngbà díẹ̀ lànàbí wa ló béèrè lọ́wọ́ wípé àtẹ́dẹ́rẹ́ mẹ́nìsà ǹjẹ́ lọ mọ ẹni tí ọwọ́ abéèrè wọn kí ni ọmọ rọ̀ mọ̀kàtọ́f sọ ọ sọ pé allahu wa rasuluhu alẹ́ pé ọlọ́run bá ti òjìṣẹ́ rẹ̀ ni ọmọ ànàbí sọ pé mọ̀láìkà jùbìlì nu àtàkùn lè yọ àlèmàkùn dènàkùn ọwá láti wá sàlàyé ẹ̀sìn fún yín ìyẹn ni pé àwọn nǹkan mẹ́ta tí ongan ni da'a imudi nti ẹsẹ duole lórí ali islam ali iman àti ali ihsan tó sọ yìí pé téèyàn bá fẹ́ gbogbo ìpín tó lágbára tó pọ̀ jù nínú fíkìw ọ̀n sọ nípa kíni ọ̀n sọ nípa arkanu islam asolat ẹ̀ mẹ́yẹ ẹ̀ tíra táwọn afa kọ́lé lórí ẹ̀ asiyam alhaj azakat ẹ̀. Eh, so ntí ọ wà nínú hadithi yẹ kìí ṣe nǹkan tó kéré gbogbo pé à ń kọ kitabu tawhid láyé kò sí ìtọ́ jáde kó níbi àwọn òṣòlù mẹ́fẹ́fà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tí ó ṣe àlàyé rẹ̀ yẹ so kí ọlọ́run bá kí ọ san àfa so ibi ni a dùn ó sí láti